fún ọmọ wa àtọrọ àsàlátù fún àrùwà Muhammad sallallahu alayhi wa sallam àtúmọ̀ tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa aya 91 أعوذ بالله من الشيطان الرجيم وأوفوا بعهد الله إذا آهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعض قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبنوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون الله سبحانه وتعالى قل وأوفوا بعهد الله إذا عاهدتم àdéhùn ọlọ́run ọba ẹgbẹ́ ìdá ahàtún nígbàtí ẹbá bọ́lọ́run ọba ládéhùn àbígbàtí ẹbá bá àwọn èèyàn ṣàdéhùn wàlá tẹ́mkúrú àìmánà bá àdàtàkì ìdíhá àdéhùn tí ẹbá bá àwọn èèyàn ní ẹ má tó àdéhùn yẹn lẹ́yìn ìgbà tí ẹ bá ti ta ọkọ̀ jẹ́ àtúnmùlọ́ aláìkùn káfíìdà bákan náà ẹ ti ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ ti ṣe ní ẹlẹ́rìí láàrin yín ẹ ti ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ní onídúró fún yín inna allah ya alamu ma tafa'alun dájúdájú ọlọ́mọba ọmọ nǹkan tí ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni yóò san ilẹ̀ san lórí ẹ̀ áyà yìí lára mọ áyà tí ó pèpè sí pé kí mùsùlùmí kó jẹ́ ẹni tó ṣe pé yóò mọ̀ pé àdéhùn ni anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní áyà tó munafik salat munafiki àwọn àmì mẹ́ta kan bẹ tán máa fi dá wọn mọ̀ ìdá haddasa kadab àmì àkọ́kọ́ ni pé tó bá ń báwọn èèyàn sọ̀rọ̀ yóò máa parọ́ ó lè jẹ́ pé nǹkan tí ó jẹ́ ní ó máa sọ fáwọn èèyàn ó lè jẹ́ bí nǹkan ṣe rí kọ́ ní ó máa pìrìsẹ́ntì ẹ̀ fáwọn èèyàn ìwà mùnáfíkì ni ó ń ṣe ìwà tó yẹ ká máa bá lọ́rùn mùsùlùmí waida wáhàdà akhlafa tó bá promise nǹkan akhlafa kò ní mú iṣẹ́ ó lè ní a máa fún yíyé báyìí ibi tó sọ ọmọ ẹ náà ló mọ ó lè ní máa ṣe báyìí báyìí báyìí fún ẹ ní assistance ibi to sọ ọmọ ẹ náà ló mọ mùnáfìkì wọn a máa torí pé ìtumọ̀ munafiki òun lẹni tó ṣe pé yuzhiru khilafa ma yurti ọ̀tọ̀ ni tó ń bẹ́nu rẹ̀ ọ̀tọ̀ ni tó ń fi náà síta gbogbo ẹni tó ṣe pé tó wà nínú rẹ̀ kọ́ ni tó ń fi síta òun náà tí ó mọ báwọn èèyàn sọ̀rọ̀ tí ó kú tí ó mọ báwọn èèyàn sọ̀rọ̀ tí ó mọ parọ́ bí a ti rí bàbástá wájú àwọn èèyàn tó bá tún di nǹkan pé ó fẹ́ promise yẹn ní ọ̀tọ̀ ni tí ó sọ ọ̀tọ̀ ni tó ń bẹnu ọkàn rẹ̀ ó ń bẹnu ọkàn rẹ̀ kó ń wòlì ṣe nǹkan yẹn ohun lágbára rẹ̀ ṣùgbọ́n yóò promise ẹni tí ó ń bá sọ̀rọ̀ yóò promise ẹ̀kún wa ṣe tí wọ́n ti máa fọkàn sí pé ah, ẹni báyìí ó ṣe báyìí fún mi báyìí ó ṣe báyìí fún mi anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ni wa idha wa'ada akhlafa ìkẹta ni wípé tán bá gbé nǹkan àmọ́nà sí i lọ́wọ́ yóò jà ọ̀pá rẹ̀ kò ń ṣe ni tán tọ́jú nǹkan pamọ́ sí lọ́wọ́ aṣọ fúnra wa lọ́sẹ̀ tó kọjá a ní tí wọ́n ń pè ní àmọ́nà nínú Islam òun náà ni tán bá gbé lé wọn lọ́wọ́ ká dáa padà fún ẹni tó gbé lé wọn lọ́wọ́ bọ́n ṣe gbé lé wọn lọ́wọ́ àmọ́nà nù tó bá ti di pé nǹkan yẹn à ń lò pẹ̀lú àníyàn gbá dáa padà àti ìjàmbá àmọ́ná àwọn àrídápadà àrídápadà kéèsì ọ̀tọ̀ tún nìyí o ṣùgbọ́n tá máa sọ ń pa àwọn òmànà àwọn tí wọ́n ṣe é fọkàn tán ìlú èèyàn bí ó ṣe kò sínú àwọn tó ṣe é fọkàn torí pé ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ọba tó ṣe yí pé àwọn ṣe tó ń gbà nígbà ní àlè fẹ̀mí sí pé òkè àrídápadà ká má rídápadà tá a àwọn èèyàn lè mọ ọmọ pàtàkì irú nǹkan tí èèyàn kó sí ibi ìjàmbá àmánà olóògùn jẹ́ pé owó tá à ń kó sí báǹkì ẹlòmíà ló ń sèbò owó sí báǹkì à sèbò owó sí báǹkì à ń yá báǹkì lówó ni torí pé owó tá à ń kó sí báǹkì ní báǹkì lè lo owó yẹn láti lè fi ṣe bísínẹ́sì owó tá à ń kó sí báǹkì tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí owó yẹn àá gbowó wa padà lọ́wọ́ báǹkì ṣùgbọ́n tó ń pè ní àmọ́nà tí nǹkan kan bá ṣe lọ́wọ́ ẹni tá a fi sí tí ò bá ti kí ń ṣe pé ìyẹn wà negligent ni àlè gbà padà àmúwọ ọlọ́run ọba ni eléyìí ni àtọ́ ń bẹ láàrin wípé atọ́jú nǹkan pamọ́ sí yàn lọ́wọ́ àti ayé àyàn ní nǹkan ẹni tí a bá tọ́jú owó sí lọ́wọ́ àbá tọ́jú nǹkan sí lọ́wọ́ ta ló lè lò ó àtọ́jú owó sí lọ́wọ́ àyà ní owó ni àbá àyà ní nǹkan ṣùgbọ́n kọ́ yẹ pé nǹkan tí ò lè lò ní ìtumọ̀ eléyìí ni pé àmánà ni tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí tí ó ṣe pé wà negligent àwa ní ó ṣe àbójúkúrò ni torí pé nínú islam ẹni tá a bá tọ́jú nǹkan àmánà sí lọ́wọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí tí òun ṣe wípé òun ni ó wà negligent ń pa nǹkan yìí ọwọ́ àmánà ni ọwọ́ ẹni tí atọ́jú nǹkan pamọ́ sí lọ́dọ̀ na manabu wa muhammad sallallahu alaihi wasallam ó wá ní munafiki àmì tá a máa fi dá wọn mọ òun náà ni ìdá hadasa kadà wa ìdá wàhádà akhlafa wa ìdá túmínà khana tó bá sọ̀rọ̀ irọ́ ni bó bá promise yàn kò ní fulfill ẹ̀ gbàgbé nǹkan sí lọ́dọ̀ yóò jàǹbá rẹ̀ ló jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí àwọn ìròyìn wọ̀nyí kò ń ṣe ìròyìn tá a gbọdọ̀ máa bára mùsùlùmí anábọ̀ muhammad sọ̀rọ̀ àṣà ó tún fi kankun ọ̀hún náà ni pé ìlà àkásọ́mọ fájà tó bá ń bá àwọn èèyàn jà fájà yóò wọ àpòkì ìtàwọn èèyàn ò ṣe ni ó ṣe láti rojọ́ wọn lẹ́sẹ̀ gbogbo ẹni tó bá ti nírú ìròyìn lára ó mọ̀ pé ìròyìn kan náà àwọn ìròyìn mùnáfíkì ni nítorí kí n lè bá jàre ìtẹni tí èmi àti ẹni já ò ṣe kí n ló ṣe é so that àwọn èèyàn ó lè sympathize pẹ̀lú mi eléyìí ni wọ́n ń pè ní al-fujur fil khusuma ká máa rojọ́ ní ọ̀nà tá a mọ̀ pé kò rí bẹ́ẹ̀ nítorí pé kí ni nítorí ká lè ba àjàre àwọn mùnáfíkì ni wọ́n máa ń ṣe pé eléyìí kò ń ṣe ìwà tí a gbọ́rọ̀ ìlara mùsùlùmí ọlọ́mọba subhanahu wa ta'ala wọ́n ń pè wá ó ní wọ́n áwòfù ó ní ẹ máa pé àwọn nǹkan tí ẹ bá níládéhùn pẹ̀lú àwọn èèyàn ayé akọjá ti rẹ́rẹ́ lórí eléyìí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni wọ́n awúfu bil ahd ẹgbẹ́ àdéhùn tẹ̀ bá ní láàrin ẹ̀yìn àtẹ̀yàn torí pé iná ahda kana àánú ó ní àwọn tó ṣe wípé wọ́n máa ń gbé àdéhùn àwọn tó máa ń ṣọ́ àmánà wàlẹ́dínà òun lè àmánà ti ní mọ́ ààbò ní ọlọ́ni àwọn tó ṣe yí pé wọ́n a máa sọ àmọ́nà tí wọ́n fi sí wọn lọ́wọ́ wọ́n á dì í bákan náà àdéhùn tí wọ́n jọ ní láàrin àwọn àtẹ̀yẹ̀ wọ́n a máa sọ àdéhùn yẹn kódà kó ṣe pẹ́ ní tí a bá ní àdéhùn ń ṣe mùsùlùmí àgbọ̀dọ̀ jàmbẹ́ ló jẹ́ pé ẹni tó bá ń jàmbá àdéhùn anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní nìkú lè rádìrín lè wá òun ní ọmọ ìpìyàmù gbogbo ẹni tó bá ń jàmbá tó ń jàǹbá àdéhùn tó ní pẹ̀lú àwọn èèyàn wọ́n rí sí àsíá kan fún tó bá di jọ́ ń pè ní alkiyama wọ́n ní àsíá alágbájá nìyí tó jí oníjàǹbá anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó wá ní ẹni tó ṣe wípé jàǹbá tiẹ̀ tó ṣe wípé ó ń le jùlọ òun náà ni ẹni tó ṣe wípé ó jẹ́ àmúlò àmà olórí ẹni tí wọ́n fi ṣe olórí gbogbogbò òun lẹni tó ṣe wípé ìjàmbá títí ẹ̀ tó bá ṣe kó jàmbá àwọn èèyàn tó fi burú jù lọ eléyìí ló fọ́ tó jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní mẹ́lẹ́lì min amri muslimina shay'an èyí tó bá fi lè jẹ́ pé ó mójútó ọ̀rọ̀ àwọn mùsùlùmí wọ́wọ́ rẹ́ṣùn láhùn lẹ́ni tó ti jàmbá wọn haramallahu aljanna ọlọ́run ọbọ̀ ṣe àjẹ́nà léèwọ̀ fún ìpè kìíní torí pé tí wọ́n gbé fún àmọ́nà ni wọ́n gbé sí lọ́wọ́ àwọn èèyàn ti bá a ní àdéhùn papọ̀ ìpè wa darí wa ó dẹ̀ bẹ̀rẹ̀ sí jàǹbá wọn nítorí ẹ kó fún wọn lẹ́tọ̀ọ́ wọn kò fún wọn èyí tí ó fi fún wọn àwọn ẹlòmíì ló ń darí ẹ̀sìn anábẹ́wà muhammad sallallahu alaihi wa sallam ó ní irú èèyàn bẹ́ẹ̀ lára àwọn tó ṣe wípé ìyá wọn fi lé gbogbo jù wájú ọlọ́mọba tó bá lè jọ́ gbé ní àǹdí àmọ́ ẹni olùkọ́ tó jẹ́ pé ipò olórí àbí kó andarí nǹkan tí èèyàn bá mọ in tó ń bẹ́ẹ̀ yóò máa sásẹ́yìn anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní inákùn sọ́tà harisuna alẹ́ ìmáà àsìkò tó ṣe pé ẹ máa jà ẹ máa ṣojú kòkò láti jẹ olórí wasatakunu hasratan wa nadama yawm al-qiyamah anabi sallallahu alaihi wasallam tubar jong bin dal qiyama ipò olórí tẹ́ ndu yìí yóò padà di òfófó yín yóò dé padà di àbámọ̀ ibi ah tí n bá mọ̀ ní ìbá rẹ̀ tí wọ́n du ipò yìí tí n bá mọ̀ ní ìbá tí wọ́n papò yìí ibi tí ọ̀rọ̀ yìí lédè anábíwá muhammad sallallahu alaihi wasallam a máa discourage àwọn sàábé tó ṣe wípé ó rí i pé wọ́n dúró déédé wọ́n jẹ́ni tó nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n ó rí weakness kan nú wọn anábíwá ní má jẹ́ àmírù lórí àwọn èèyàn kó dé èèyàn méjì má ṣe àmírù fún wọn bó ṣe rọra ń lò gbèsè ayé ẹ lọ yìí máa lò lọ bẹ́ẹ̀ torí pé àti tún darí àwọn èèyàn ó tún nídìí ẹ̀kọ́ mi lọ́tọ̀ ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń bọ́ta ni wọ́n ń dupò bẹ́lẹ̀ ṣe ń du gọ́vnọ́ṣìpù lélẹ́yìn du presidency lélẹ́yìn du kínní ni kí ni àníyàn wọn òun náà ni bó o ni wọ́n ṣe fẹ́ kó owó lù bó o ni wọ́n ṣe fẹ́ enrich ara wọn wọn àdẹ̀mọ̀ wípé àmọ́ làwọn fẹ́ gbà láti lè mú àmọ́ náà wọn máa jàǹbá àmọ́ náà tó jẹ́ pé anábọ̀ sallallahu alaihi wa sallam ó ní ìndàlgádìrá ẹni tó jẹ́ oníjàmbá tó ń jàmbá àmánà tó ṣe pé àvọmù hadra tí ìjàmbá rẹ̀ le jùlọ òun náà ni amiru àmà ẹni tó jẹ́ olórí fún àwọn èèyàn ọlọ́mọba subhanahu wa ta'ala ó pa wá láṣẹ ipe àdéhùn tá a bá ní káàrí pé a rẹ̀ ìta ní láàrin àwọn atọ́lọ́mọba ní ká rẹ̀ èyí tó ń bẹ láàrin àwa àti ọmọlàkejì wá ní káfùfì rẹ̀ náà a ní ẹ̀kọ́ tí islam kọ́ wa òun ni pé tá a bá jí olórí kárí pé a gbé àdéhùn kárí pé a ṣe dáadáa sí àwọn aráàlú kárí pé a dùn wọ́n lẹ́tọ̀ọ́ wọn ṣùgbọ́n tó bá ṣe pé olórí ń dun àwọn aráàlú ní ẹ̀tọ́ ńkọ́ kí ló yẹ kí àwọn aráàlú ṣe ibi ìbàyí òun níbi tí pírọ́blẹ́mù wà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ibi tí olórí bá ti ń dun aráàlú ní ẹ̀tọ́ wọn kò ń ṣe nǹkan tí west gbé kalẹ̀ fún wa lé ẹ̀ka lò ètò ẹ̀ka lò náà ni ẹ̀kọ́ tí islam fi kọ́ wa anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní satarawuna ba'adi afaratan anabi ni ń bá lọ tán ẹ máa rí favoritism òun náà ni kí àwọn èèyàn kí wọ́n máa fún àwọn èèyàn àwọn olórí ìlú kan máa fún àwọn èèyàn tó ṣe wípé wọn lẹ́tọ̀ọ́ sí nǹkan kan máa fún wọn nìkan ní tó jẹ́ ẹ̀tọ́ gbogbogbò ẹ̀ẹ́dẹ̀ rí pé wọ́n máa fún àwọn èèyàn tó ṣe pé wọn lẹ́tọ̀ọ́ sí nítorí ẹ kán pín láàrin àwọn aráàlú ẹ̀ẹ́rí pé wọ́n àwọn kan ni wọ́n máa ń fún anamsọ́lá asálàmì wọ́n omúrẹ̀ tunkiró náà ẹ̀ẹ́rí àwọn kan tó ṣe pé ara yín kọ́ tẹ́ẹ̀ni nífẹ̀ẹ́ sí lára àwọn olórí yín àwọn sàádó wá bèèrè lọ́wọ́ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam pé fọmọdà ta àmúrù náà tọrọ báyìí báyìí kí ni tí ẹ pa wá láṣẹ ká ṣe anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní adu ẹ̀yin ẹ máa san ní ẹ máa ṣe nǹkan tó ṣe yí pé ọlọ́mọba subhanahu wa ta'ala tó ṣe ní ọ̀ràn yẹn lórí wàsálùlá àkọ́kún ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀tọ́ títí lọ́wọ́ ọlọ́run ọba subhana wa ta'ala ntánàbí sọ fún wọn ẹ̀yìn adú makana alaykum ìdú ẹ̀kẹ́yìn ṣe ẹ̀ṣẹ́ bákan náà wàsálùlá àkọ́kún ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀tọ́ yín lọ́dọ̀ ọlọ́run ọba subhana wa ta'ala tẹ́yìn bá ti gbé àdéhùn ọ̀dọ̀ títí tí ọlọ́run ọba subhana wa ta'ala tẹ́ bá ṣe ẹ fi ti àwọn olórí ilẹ̀ ẹ̀yin ẹ béèrè ẹ̀tọ́ títí lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ó te kí ẹni tó jẹ́ olórí ṣùgbọ́n àwa mùsùlùmí lónìí anírara àfẹ́yìn èyí tá a fẹ́ òní tí àwọn west gbé kalẹ̀ fún wa òun náà ni kálá ń protest òun ni kálá ń ṣe demonstration kálá ń ṣe rally afúnlórúkọ oríṣiríṣi peaceful demonstration káwọn èyí tí wọ́n ṣe ní àwọn ilẹ̀ lárúbáwá káàkiri ní egypt ní káwọn ìyà tó ń jẹ wọ́n káwọn wọ́n ṣe ń pa àwọn èyí ní gbogbo ìgbà káwọn èyí tó ń lọ síríà ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń rèpù ń ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n ti sọ ọmọ orúkọ náà ti sọ́dọ̀ ọmọ orúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n rí lé gbé nísìnyí jíjẹ ń lé fún àwọn èèyàn débi pé wọ́n ti àwọn èèyàn lọ síbi pé ká máa jẹ àwọn òkun bètè nǹkan nítorí kíni wọ́n fẹ́ yọ olórí kan kúrò tí ó gbádùn olórí tó ṣe pé tó bá wà ń bẹ́ ìyẹn ò ní kẹ́yìn má ṣe ẹ̀sìn tí ẹ̀yìn ó ṣe ṣùgbọ́n torí pé ìrọ́kúrọ tí wọ́n ti rọ sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí àwọn pé náà gbọ́rọ̀ kúrò ní tó wá kúrò náà àwọn olóògbọ̀ síbẹ̀ àwọn tí wọ́n ń jà fún democracy àtàwọn tẹ́lá àwọn ń jà fún sẹ̀ríà bóòlù àbíjì fẹ́ papọ̀ ìjà ní òyìnbó tó bẹ́lẹ̀ olóòjẹ́ pé wọn àti ìlú olórí ikú ló ń sin ẹnu oko ṣùgbọ́n ẹni tó bá dúró tí òfin ọlọ́wọ́ bá ọ̀rọ̀ rẹ̀ ò ní yẹ bó ṣe ń sọ náà ni ó mọ̀ sọ lọ àwọn àfáà tí wọ́n dúró tí òdodo wọn ti mọ̀ pé ibi tí ọ̀rọ̀ orí tí ó já sí náà lélẹ́yìí ti egypt ní àwọn èèyàn tí wọ́n ti àwọn kan wá síbẹ̀ àwọn náà náà tún ti wọn bọ́ta padà tunisia wọn àgbádùn dì sí libya wọn àgbádùn dì sí torí pé kí ni a fi òfin ọlọ́wọ́n bá lẹ̀ òfin tá à ń tẹ̀lé ni òfin àwọn èèyàn tí wọ́n jẹ́ ọ̀tọ̀ ọlọ́run ọba kò sínú islam ibi tó wà yìí pé kẹ́ ẹ protest àbí kẹ́ ẹ demonstrate against àwọn olórí torí pé n tán pè ní peaceful demonstration tó bá ṣe kó exist nítòótọ́ ni tí àwọn èèyàn bá demonstrate tí wọ́n laagun tí wọ́n padà pariwo tíjọba rí pé wọ́n vandalize nǹkan kan wọ́n padà wọlé wọn lọ wẹ̀ wọ́n dẹ̀ sùn kò ní síjà kódà ìjọba gẹ́lẹ́ lè kọ́ bì kan fún wọn tí wọ́n ti máa ṣe protest tó bá ti di pé kò ní affect nǹkan ṣùgbọ́n bàtà bá làm protest ta di ọ̀nà tí àwọn èèyàn gbà kọjá bí àwọn kan sí ṣọ́ọ̀bù tí wọ́n tajà abẹ̀rẹ̀ sí lọ sí ṣọ́ọ̀bù wọn à ń di ọjà wọn bẹ́ẹ̀ abẹ̀rẹ̀ sí ba nǹkan ìjọba jẹ́ definitely ìjọba ní wọ́n fẹ́ retaliate tó bá lẹ̀ retaliate ní àfi tó bá jẹ́ni tó láàánú lójú lókù tí egypt ibi tó burú dé ìjọba ò láàánú lójú débi pé àwọn èèyàn sáwọ ọmọ mọ́ṣáláṣí tán wò wípé táwọn bá sáwọ bẹ̀ ó yẹ kí ìjọba tó wà ń bẹ̀ tiẹ̀ dáwọ́ dúró ní ṣùgbọ́n bí wọ́n tún wo ọdún mọ́ṣáláṣí wọ́n tún pa ọmọ bẹ̀ náà ni ká lè wo ibi tí àwọn èèyàn jàǹbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba dé àwọn tààlà ń protest àdó ti ọ̀rọ̀ ọlọ́run ọba ẹni tó ṣe yí pé wọ́n ń protest against òun náà láàánú àwọn èèyàn lójú ìkíní kejì wọn lẹ̀ sí báwí olórí tí ò dúró déédéé tó ń jàǹbá ẹ̀tọ́ àwọn èèyàn islam bá wí àwa tá a fẹ́ kọ ìyà tí olórí fi jẹ wá islam sọ̀rọ̀ fún wa bó náà là ṣe ṣùgbọ́n ààmú bẹ́ẹ̀ yẹn lò èyí tá a fẹ́ mú lò òun náà ní ká kọ́ sí lórí ìtàwọn olórí yẹn then ọ̀nà míì tí islam approve òun la fẹ́ fi kó ilé ẹlòmíà ó gbá ah, ìyànjọ́ dẹ̀ ni bó náà máa ṣe fílẹ̀ bẹ́ẹ̀ ó yẹ ká ṣe kíníkan odidi tíra ni ó ń bẹ nínú sọ̀hìn muslim tí wọ́n pè ní kìtàbù ìmàrà ọ̀rọ̀ lórí ìjẹ́ olórí bó ni àwọn nǹkan olè sí fi bó olórí wí àwọn nǹkan ó ní ẹ̀sìn fi sọ̀rọ̀ nípa àwọn ọmọlẹ́yìn bẹ́ẹ̀ làwọn tíra àdìsí yókù náà sọ̀hìn buhari kìtàbù akam ó àdírẹ́sì eléyìí lọ́tọ̀ bá a ṣe súnà àbídáwọ̀ súnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ súnà tèmíìlì gbogbo náà náà àdírẹ́sì kìíní yìí torí pé ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam kò clear náà eléyìí nípa ìgbé àdéhùn òun ni tí a ń bára sọ nípa pé ẹni tí ọrọ̀ rẹ̀ burú jù ní jàǹbá tí ó dá yàtọ̀ láàrin àwọn èèyàn tó bá jọ́ ń gbé nílẹ̀ kìlámù òun náà ni àmírò àmà ẹni tó jẹ́ olórí ìlú tó jẹ́ olórí fún àwọn èèyàn tó ṣe pé ó wá jàǹbá àwọn èèyàn ìyá rẹ̀ ó lágbára níwájú ọlọ́mọba subhanahu wa ta'ala abẹ́lẹ́wọ̀n wa subhanahu wa ta'ala kì í kó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa kó má kàwá kúnná àwọn tí ó mọ jàmbá àwọn yẹn ọlọ́ni wa ó fún bí ahadilá ìdá ahàtò tí ẹ bá ṣe àdéhùn pẹ̀lú ọlọ́run ọba abẹ́ ṣe àdéhùn pẹ̀lú àwọn èèyàn ẹgbẹ́ àdéhùn yẹn wọlé atẹ́kùnlú àìmánà bá dàtà òkè jẹ́ a ẹ mọ́ tó àdéhùn tẹ báwọn èèyàn ṣe lẹ́yìn pàtẹ́ ti sóòlé wọ́kọ́ jẹ́ àtúnmọ̀lá àlékún kàfílà ẹ ti mú ọlọ́wọ́n ọba ẹ fi ṣe onídùúró yín ní tó burú jùlọ òní kéèyàn fẹ́ ṣe àdéhùn pẹ̀lú yàn ó tún wá máa lo orúkọ ọlọ́wọ́n ọba láti lè fi ṣe àdéhùn yẹn ó tún máa jàmbá rẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wasallam kuni ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni salasun aw salasatun ana khasmuhum yawm al-qiyamah àwọn mẹ́ta kan bẹ tó ṣe pé èmi ọlọ́wọ́ bó mú wọn lóníjà tó bá lè jọ́ ń gbé ní al àkọ́kọ́ ni rọ́ṣùlù náà ọ̀tọ̀ bí súnmọ̀ gàdà ẹni tó ṣe pé orúkọ èmi ọlọ́mọ ọba ló fi báwọn èèyàn ládéhùn súnmọ̀ gàdà lẹ́yìn ọwọ́ jàǹbá wọn ọlọ́mọ ọba subhana wa ta'ala ní òun ó jẹ oníjà fún ẹni yẹn tó bá di jọ́ǹgbé ní àkíyàmà gbogbo ojú àdéhùn tá a bá báwọn èèyàn ṣe kò ń ṣe nǹkan tó ṣe wípé àhàlà ń jàǹbá kódà kó ṣe pé ẹni tá a bá ládéhùn ò kì í ṣe mùsùlùmí àyàfi tá a bá rí pé ẹni tá a bá ládéhùn à ń rí sáyẹ̀nsì kó fẹ́ jàǹbá lókù lọ́mọ fi sọ fanabuwa muhammad sallallahu alaihi wa sallam pé ìmọ̀ àtàkàfánà mi kọ́ nǹkan yẹ́rẹ́tẹ̀ fáńbìlà àlehim aláṣàwà tó bá rí pé àwọn èèyàn tó bá ládéhùn wọ́n fẹ́ jàǹbá àdéhùn ọlọ́run ìrẹ́ àníbi sọ̀rọ̀ àṣálàm tètè sọ fún wọn pé o bá wọn ládéhùn mọ́ ẹ tú àdéhùn yẹn yẹn tó bá rí pé wọ́n fẹ́ jàǹbá àdéhùn ṣùgbọ́n àárí pé yẹn fẹ́ jàǹbá àdéhùn àdéhùn tá a bá bẹ́ẹ̀ ni yẹn ní ó wọ̀rọ̀ jẹ́ nǹkan tó ṣe pé à ń múṣẹ àfi tó bá yẹ pé àdéhùn tó takotọ lọ́wọ́ ba lókù èyí wọn àgbọ̀rọ̀ múṣẹ àgbọ̀rọ̀ tu ṣùgbọ́n àdéhùn tí ò takotọ lọ́wọ́ ọba àdéhùn yẹn ti ìsìláàmù tó ṣe pé ó ká múṣẹ yìí anábíwá muhammad sallallahu alaihi wa sallam lára àwọn èèyàn tí anábíwá sallallahu alaihi wa sallam tó sọ nípa àwọn èèyàn mẹ́ta lẹ́yìn ìgbà tí ó dárúkọ rọ́jùlùn àtọ̀bí súnmọ́ gádà ẹlẹ́ẹ̀kejì rọ́jùlùn bá àhúrẹ́nù fa akẹ́lẹ́ sẹ́mẹ̀ ẹni tó mú ọmọ lábí tó wá mú tó lọ tà á nítorí pé ń wówó àmọ́ iye àwọn èèyàn tí ń ṣerú eléyìí lónìí tí wọ́n jí ọmọ gbé tí wọ́n lọ tà fún àwọn èèyàn rọ́jò bá àhúrà fọ́ akẹ́lẹ́ sẹ́mẹ̀ náà ẹni tó jí tó mú ẹrú tó mú ọmọ lábí ni tó lọ tà ń ta ẹrú ìkẹta òun náà ni rọ́jò ìsta àjàrà àjíran ẹni tó ṣe yí pé ó employ yẹn kó wá bá wọn ṣiṣẹ́ falẹ́mi òfi àjìrà ó wá sanwó iṣẹ́ rẹ̀ fún ọlọ́mọ ọba nírú àwọn èèyàn bẹ́ẹ̀ òun ó mú wọn lóníjà tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ kíám òun ó mú wọn lóníjà wọn ló jẹ́ pé tá a ẹ̀sìn tó ṣe pé àwọn ẹwà púpọ̀ ń bẹnu ẹ̀ ó employ yẹn wàá sanwó rẹ̀ fún gbà tí ó bá di kó ṣiṣẹ́ rẹ̀ eléyìí lára ìwà islam ni ṣùgbọ́n ká dùn ní ẹ̀tọ́ rẹ̀ ká wọ́n fẹ́ sanwó fún eléyìí náà jàǹbá ni bákan náà ìwọ tó ṣiṣẹ́ tó fẹ́ gbowó ara jàǹbá náà ni àwọn èèyàn láwọn lọ strike lónìí strike yìí ọlòmíì ti sọ di ọgbọ́n àwọn nǹkan tó ti ní ní ẹ̀mí àti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó ráyè ṣe tí ó rí opportunity ṣe wọn bá ti láwọn lọ strike yóò divert nǹkan yẹn yóò mọ ṣe gbogbo àwọn nǹkan yẹn yóò sáré ṣe gbogbo àwọn nǹkan yẹn tó wá di pé wọn láwọn kọ lọ fún strike ìhun náà tí wọ́n bá fẹ́ sanwó fún yóò wá darọ́ yóò dá sí rọ́ọ̀fù ṣé ó ṣiṣẹ́ ni tó fẹ́ gbowó tí wà tẹni tó gbẹ ṣiṣẹ́ tẹnu yóò bá jọ kò kò yẹ kó gbowó iṣẹ́ tó ṣe ó dìgbà tẹni bá tún jọ kò padà iṣẹ́ tó ṣe ló gbowó èyí tó ṣe yẹn ẹ fi yẹn lẹ tẹ bá padà á wọ bí ni ẹ ṣiṣẹ́ wájọ sọ̀rọ̀ lórí pé òkè àwọn fẹ́ ṣiṣẹ́ ni ṣùgbọ́n kò sí tó fi àyè bá wúná dẹ̀rọ̀dẹ̀ báyìí ju kí ni ìjọba gẹ́gẹ́ fúnra wọn ní ni wọn ní àwọn náà ò gbádùn eléyìí fa irú àrùn nǹkan báyìí torí pé kí ni ẹni tó bá mọ̀ yìí pé òun ò ṣiṣẹ́ tó bá gbowó yẹn sápò òun náà jẹná sí apò ara ẹni torí pé kò ṣiṣẹ́ gẹ́gẹ́ jẹ́ pé ẹ̀sìn bẹ́ni tó ṣe gbogbo àrẹ̀ ṣiṣẹ́ tí ò sanwó fún bẹ́ẹ̀ náà lẹni tí ò ṣiṣẹ́ tóun náà fẹ́ gbowó ẹ̀sìn bóun náà wì torí pé nǹkan tí ó kì í ṣe ẹ̀tọ́ rẹ̀ òun ni nǹkan tó ṣe kó ń gbà yìí tá a bá wo ojú tí ẹ̀sìn fi wo nǹkan yìí nìyí nǹkan tó ṣe pé ó fẹjú ju bọ́pọ̀lọpọ̀ ṣe ń wo ni tó yẹ ló jẹ́ pé àwọn èèyàn máa ṣe mistake àwọn òpin islam kò ju pé káàkiri wọn mọ́ṣáláṣí ká kírun lọ tá bá ti kírun tán nìkan kálukú mọ́ lòdò gbèsè ayé rẹ̀ bó ṣe wù ní tó kéré jù ní gbèsè ayé wa islam dá sí òun náà ni èèyàn wọ ilé ìgbọ̀nsẹ̀ bí ó ṣe ṣe gbọ̀nsẹ̀ ìsìláàmù dọ́rọ̀ ó sọ̀rọ̀ pẹ́ tó yẹ pé tó bá tí ò bá tí ò bá lo ọ̀nà tí alẹ́gbẹ̀wá muhammad sallallahu alaihi wa sallam tó fi kọ́ wa bá ṣe ń ṣe ìgbọ̀nsẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ṣe lọ́n bó wà ní àwọn nǹkan tó ṣe pé ó tóbi gbèsè ayé wa bá a ṣe máa fẹ́ra wa ní ìsìláàmù dá sí bá a ṣe máa kọ́ra wa ní ìsìláàmù dá sí bá a ṣe ṣe bísínẹ́sì ní ìsìláàmù dá sí bá a ṣe sin lọ́run ìsìláàmù dá sí gbogbo àwọn nǹkan wọ̀nyí islam dá sí ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó péré ẹni mùsùlùmí ni ò ní kàkún fáwọn nǹkan wọ̀nyí a rò pé èyí tó ń lè gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ń òun náà ni tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrún so tó bá ti yàtọ̀ sí ọ̀rọ̀ ọ̀run ni kò sí tó kàn pẹ̀lú yẹn so kóun ṣe bí ọpọlọ òun bá ṣe sọ fóun ni ẹlẹ́rọ mi yóò tún máa ṣàgídí lórí ẹ̀ tí ó tún máa le koko lórí ẹ̀ ni yóò tún máa ní ìkórira fún ẹni tó ṣe wípé ó dúró ti òfin ọlọ́wọ́ bá bóòlà ẹgbẹ́ gbẹ́ra wá mùsùlùmí tí wọ́n máa ka àyà fún wa lórí bóòlà sì gbọ́dọ̀ fi ọmọ wa lọ́kọ tí wọ́n máa ń wá bóòlà sì gbẹ́ra wá mùsùlùmí tí wọ́n sọ fún ẹgbẹ́ ọmọ rẹ obìnrin ò gbọ́dọ̀ fẹ́ ẹni tí ó kì í ṣe mùsùlùmí tó mọ̀ bínú tó ṣe gbẹ́ra yàtọ̀ ń bẹ lọ́ àkókò bóò ni wọ́n ṣe àpẹẹrẹ wa mùsùlùmí tó ṣe pé wọ́n sọ fún wa bó ṣe yẹ ká kọra wa lẹ́yìn táà ní ìlànà yẹn àrẹ́ṣìgbéra wa sílé alàǹfẹ̀rẹ̀ wa náà bóòlù àṣepẹ̀rẹ̀ wa mùsùlùmí tí wọ́n á ní àwọn bísínẹ́sì tí islam approve ni àwọn bísínẹ́sì tí islam approve ni tá a máa rò pé no bá ṣiṣẹ́ tiwa ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lápẹjúwe tá a bá wò ọ̀rọ̀ à ń gba bíráìbù islam wo lọ́nà méjì náà ni ẹni tó ń gba bíráìbù islam takò anábọ́wá muhammad sọ̀rọ̀ ó ṣẹ́bi lé gbogbo ẹni tó ń béèrè pé káwọn ẹni wọn fún ní bíráìbù iṣẹ́ tó ń bẹ̀ẹ́ fún ní ṣiṣẹ́ wọ́n employ ẹni tó bá ti ń béèrè owó míì lórúkọ pé kí ni ká tìpù ẹ kò lórúkọ méjì ní islam ju kí ni ju ìwà olè lọ ju ìwà jàǹbá lọ torí pẹ́ni tó bá tìpù ẹ lò ó ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n employ ẹ kó sá gbogbo àwọn èèyàn ni ṣùgbọ́n wọn tó bá tìpù ẹ lò ó ṣiṣẹ́ fún islam àdírẹ́sì bẹ́ẹ̀ ó tún wá lọ àdírẹ́sì ẹni tó ṣe pé kí ni tóun náà tìpù àwọn èèyàn islam kò fìkánlẹ̀ kó kọ́ àdírẹ́sì kejì méjì náà ní islam wà papọ̀ ló jẹ́ pé àdébọ̀ muhammad sallallahu alaihi wa sallam láàrin rọ́ṣì wà ní tẹ̀sí ẹni tó ń béèrè fún kan fún bíráìbù ní islam ṣẹ́bi lé bẹ́ẹ̀ náà lẹni tó ṣe pé kí ni òun gan ní inclination àti àti mọ fọwọn ìbrẹ lójú kí tá a bá wú ẹsìn ẹsìn ó ń ṣe nǹkan tá a máa gba díẹ bẹta ju ogun ẹlẹ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ni ó tún kúrú fi sílmi ká fata ọmọ wọn ni ẹ kó sínú ìsìláàmù pátápátá ni islam ò ṣe nǹkan tí wàá ní kí n mú díẹ̀ ń bẹ́ẹ̀ ibi tẹ́mi fẹ́ kúrò ni islam ti ti ẹnu kò ṣe islam tọ́lọ́ islam tọ́lọ́ ò gba gbogbo ẹ̀ tó yàrá wọn bá ní fi tẹ̀lé pé wà láti tẹ́bi rúkú tó wá ti ṣe ìtàn ní tí mo là kalẹ̀ fún yín lọ́nà ni ẹ tẹ̀lé táǹpẹ̀ ní islam ẹ kó sínú rẹ̀ pátápátá ẹ mọ́jú kan lẹ́ ń bẹ́ẹ̀ wà láti tẹ́bi rúkú tó wá ti ṣe ìtàn ìlànà tí ṣe ìtàn ló là kalẹ̀ fún yín ẹ mọ́ innahu lakum aduwwun mubin ṣètọ́nù ni ọ̀tá tó fojú hàn ní ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní inna Allah ya'lamu ma taf'alun ọlọ́mọba nǹkan tí ẹ̀ ń ṣe yóò lè san ilẹ̀ san rẹ̀ wala takunu kallati naqadat ghazlaha min ba'di quwwatin ankasan tattakhiduna aymanakum dakhalan bainakum ọlọ́ni ẹ̀yin mùsùlùmí ẹ má dà gẹ́gẹ́ bí àpèjúwe obìnrin tó ṣe gbóhun ṣọ ìgbà tó wá wúṣọ tán tó mú tí aṣọ yẹn tó fáyìn tó ní ti dáadáa fún ara ẹ̀ náà ni ó tún máa tú padà lẹ́yìn ìgbà tó ti mú aṣọ tó dá yóò tún máa fọwọ́ ara ẹ̀ tú padà táwọn náà bá yẹ àásọ pé kí ni a òmùgbò èèyàn ni kí ló tún aṣọ yìí fún alóhùn ò láìkí ẹni a tún bẹ̀rẹ̀ sí hùn mí tó bá tún hùn mí tó mú tó fáyìn tó dá yóò tún bẹ̀rẹ̀ sí ní tú padà ìdè ní tó wá ń fi gbogbo ọjọ́ ayé ẹ̀ tó fi ń ṣe nìyí ona ni kó mú kó tú kó mú kó tú wa ta'ala ni àpèjúwe tí mo fún yìí ẹ má dẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tó ṣe yí pé nẹ́kọ̀dọ̀ gásùlá ha aṣọ tó ń ó bẹ̀rẹ̀ sí ní tumi bá a lè kú wà lẹ́yìn pàtó ti mú tó da ànkáàfà ó wá bẹ̀rẹ̀ sí ní tu tẹ̀tẹ̀kìdó na àìmánà kùn dáfàlá bẹ́yìn na kùn ọlọ́run ní tẹ́ fi máa mú àdéhùn tẹ́ ń báwọn èèyàn ṣe àbí tẹ́ ń bọ́ lọ́wọ́ ọba ṣe ni ẹ máa lo astriki láti lè fi achieve nǹkan burúkú tó tẹ̀fẹ́ achieve òun náà ni odò ìdí ayé ẹ máa báwọn èèyàn ládéhùn ẹ dẹ̀ mọ̀ pé ọ̀tọ̀ ni nǹkan tẹ̀fẹ́ ṣe àbí ẹ máa báwọn èèyàn ládéhùn tó ṣe yí pé ẹ̀mí yín òun náà ni pé tẹ́ ẹ bá tún rí nǹkan tó dáa ju eléyìí lọ ẹ tú àdéhùn tẹ́ ẹ bẹ́ẹ̀ èyí ṣe àǹtẹ̀kùnà ummatun ya arba min umma ọlọ́run ni ẹ má tú àdéhùn nítorí pé kí àwọn kan pọ̀ jà wọn kan lọ àyà yìí ó bọ́ ọ̀pọ̀lọpọ̀ wí lásìkò tá a wà yìí ẹ̀rẹ́ lómi ó kàn ń bọ́ kúrò nù pátì kan bọ́sùn pátì kan kí ló tó fi kúrò nù pátì eléyìí kò lè rí ẹjọ́ kan bí wí ju pé kí ni interest ń tún wá mẹ tó ń bá lọ bẹ́ẹ̀ wàá rí méèkì dáadáa bẹ́ẹ̀ náà ni kálá abáyẹ̀kan ládéhùn agbé iṣẹ́ fún yẹn kan àtijọ́ parí everything ẹ mo tún wo pé ẹ kìíní kan mi ìfẹ́ ṣe kìíní ẹ mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ń ṣe nǹkan tó dáa nítorí pé bí àwọn kan pọ̀ ju àwọn èèyàn kan lọ àbí àwọn kan ní agbára ju àwọn èèyàn kan lọ tá a bá ti rẹ́ni tó tún ju èèyàn kan lọ àbó tún lágbára èèyàn kan lọ ẹni tá a ti bá ládéhùn tẹ́lẹ̀ á tó àdéhùn láti lọ bá ìtọ́jú lọ láti lọ bá aṣàdéhùn ó túmọ̀ sí pé kò ń ṣe àdéhùn gẹ́gẹ́ ní tájẹ́ẹ̀tì wa tájẹ́ẹ̀tì wa òun náà ni àǹfààní ara wa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé ọlọ́mọba subhanahu wa ta'ala ni innama yablukumullahu bi àwọn eléyìí tẹ̀ ń rí ọlọ́mọba fi ń ṣàdánwò fún yín ni wala yubayyinanna lakum yawmal qiyamati ma kuntum fi takhtalifun ọlọ́run ní gbogbo tẹ́ ń ṣe èdè àìyedè lórí èyí tẹ́ ń jiyàn lórí èyí tẹ́ ń ṣe lóríṣiríṣi ọlọ́mọba ni òun sọ àlàyé gbogbo eléyìí fún ẹnì kọ̀ọ̀kan tó bá dé jọ́ ń gbé ní dàkíyàmù eléyìí sọ fún wa nípa yìí pé mùsùlùmí máa ń dúró ti àdéhùn rẹ̀ ni mùsùlùmí jẹ́ni tó ṣe pé yóò máa dúró ti àdéhùn yìí tó bọ́ náà bá ṣe ni a nítorí yòdò yìí di ayé mi kò wá ló fẹ́ tó àdéhùn tó mi láàrin wa tọ́lọ́ fẹ́ lọ pẹ̀sìn mi àmọ́ iye ọmọ mùsùlùmí lónìí nítorí yòdò yìí di ayé ló tó àdéhùn tó mi láàrin wa tọ́lọ́ ọba ó lọ pẹ̀sìn mi tó bá tún rí i pé àǹfààní òtún sún bí ẹ̀sìn yẹn mọ́ bí a kò rówó dáadáa yóò tún lóhun agbẹ́sí ní bí ó ṣe bá bá káàkiri nu bẹ́ẹ̀ ni ẹlòmínà àdéhùn tó ń bẹ láàrin wọn àti àwọn èèyàn wọn mọ̀ tú àwọn àdéhùn yìí nítorí pé kí ni ó ti tún rí kíní irú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ bo lè fàlùbáríkà sí tó bá dàbí ẹni bí àlùbáríkà wà ń bẹ láyé yìí àlùbáríkà ò lè sí ń bẹ tó bá di jọ́ǹgbé ní alkiyama èyí tó dẹ̀ jẹ́ kókó gẹ́gẹ́ náà ní jọ́ǹgbé ní alkiyama gbogbo ń ta abákójọ lásán tá a kójọ láyé níbà yìí asán gbogbo ẹ̀ pátápátá yóò padà tán ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní wàlá ṣá aláhùn lẹ́jọ́ alákùn ó mẹ́tẹ̀nu àhídá ọlọ́run ní tó bá ń bẹ ní èròǹgbò wọn ọlọ́mọba òun ò bá ṣe gbogbo yín lọ́kàn ṣoṣo wàlá kí yóò dé lómọ yẹn ṣá ọlọ́run ní ẹni tó bá ń bẹ nínú mọ̀ pé yóò sọnù yóò sọnù náà ni wọ́yá àdìmọ̀ yẹn ṣá ẹni tó bá ń bẹ nínú mọ̀ pé yóò mọ̀nà yóò mọ̀nà náà ni wọ́lá tó sàlùmọ́ àmọ́ kúntùntà àmàlùmọ́ ọlọ́run ṣùgbọ́n à ń bèèrè lọ́wọ́ yín kálukú bó o lẹ ṣe lo ayé yín bó o lẹ ṣe ṣe ìgbésí ayé yín ló fi jẹ́ pé ìkanú àwọn afá ó ní wàláwọ́ anna ìdábìtìná torikna lakana ìmọ̀ọ́tù rọ̀hátà kúlé ayé tó bá ṣe pé tá bá ti kú tọ́gbọ́ wá sínú kòtò ó ti parí nù àbálẹ̀ yẹn kú lọ sí ni wàlákínà ìdábìtìná bọ̀rísìnà ṣùgbọ́n tá bá kú bọ̀rísìnà ọlọ́run ó padà wa yas'alu rabbuna an kulli shay ọlọ́run bó wa béèrè lọ́wọ́ wa bó o la ṣe ṣe gbogbo nǹkan pátápátá lọ́lọ́run fi sọ pé wa man ya'mal misqala dharratin khayran yara ẹni tó bá ṣe tí òdìdí ọmọ náà gún lọ níṣẹ́ dáadáa yóò rí wa man ya'mal misqala dharratin sharran yara ẹni tó ṣe tóun náà òdìdí ọmọ náà gún lọ níṣẹ́ àbúrò òun náà rí ó túmọ̀ sí pé kò sí nǹkan kékeré bó tilẹ̀ òkú mọ́ dáadáa tá à ń ṣe ọlọ́mọba oníkan máa kọ́lẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ń ta abáṣe láburú bó tilẹ̀ òkú kéré mọ́ òun bẹ̀ lákọ́lẹ̀ ọlọ́mọba ó dẹ̀ sí ń kálukú lẹ́sàn-án tó ṣe tó jẹ́ pẹ́ni tó jẹ́ mùsùlùmí gbọ́rọ̀ mọ́ tó ń ṣe láyé ń bíbá yìí ìròrí mùsùlùmí ò gbọ́rọ̀ dàbí ìròrí ẹni tí ó kì í ṣe mùsùlùmí tó ṣe pé ìròrí titi ẹ̀ òun náà ni wípé kán máa jẹ kán máa mú kán máa bóbìnrin láṣepọ̀ bí ìgbà tí àwọn ẹranko tí wọ́n ń jẹ tí wọ́n mú tán bóbìnrin láṣepọ̀ ìtọ́nà ọba fi àpèjúwe tó jẹ́ kẹfẹ́ ríwé nì ọba ni àkúlù ẹ̀tàn mẹ́ta ọ̀rùn wọ́n máa jẹ wọ́n máa gbádùn torí pé in tó jẹ àwọn ológun jùlọ òun náà láyé yìí bọ́ mùsùlùmí tó mọ̀ wípé tá a bá kú wọn ó padà gbé wa dìde tá a bá gbé wa dìde ọlọ́wọ́n bó bèèrè lọ́wọ́ kálukú bó ló ṣe lò gbèsè ayé rẹ̀ mọ a ṣe ṣe ayé òun bóun ó ṣe lò ọlọ́ni ẹ má lo àdéhùn tẹ́ ń báwọn èèyàn ṣe àbí ìtẹ́ ọba ṣe ẹ má lo gẹ́gẹ́ bí ète láti lè fi achieve tẹ́ fẹ́ ṣubú kó máa di pé ni ẹsẹ̀ ó yẹ lẹ́yìn ẹni tó ṣe pé máa máa promise àwọn èèyàn àbó bá àwọn èèyàn ládéhùn tó máa ń jàǹbá rẹ̀ ní irú èèyàn bẹ́ẹ̀ tó bá ṣe pé mùsùlùmí ni ó lè mú àmọ́ iye àwọn èèyàn ní máa sọ̀sọ̀kúsọ pa islam daniel ẹni tó bá bá yín sọ̀rọ̀ ẹ má dójú e ọ̀rọ̀ ẹ̀ ó lè mú ẹlòmíì ó máa sọ̀sọ̀kúsọ pa islam ó lè jẹ́ kí islam má wu ẹlòmíì gan bá ṣùgbọ́n ẹni tó wá mọ̀ yìí pé islam sọ̀rọ̀ ń pọ̀ wọ́n ká dúró ti àdéhùn nìyí tí ó kìí ṣe mùsùlùmí á wò pé ah, eléyìí ọ̀tọ̀ ni tí ẹ̀sìn rẹ̀ sọ ọ̀tọ̀ ni tó ń ṣe ká ní pé àwa mùsùlùmí adúró ti nǹkan tí ẹ̀sìn wa kọ́ wa ni àwọn èèyàn ò bá ti gba ìsìláàmù ní gbígbà tó ṣe pé yóò irú rẹ̀ ní yóò ṣọ̀wọ́n níbi tí ó pọ̀ dé ṣùgbọ́n torí pé àwa mùsùlùmí gan fúnra wa ìṣesí wa ìsọ̀rọ̀ sí wa ìwùwà sí wa ó tako ìsìláàmù ọ̀tọ̀ ni tó ń bẹnú àkùrán ọ̀tọ̀ ni tá a máa ṣe ọ̀tọ̀ ni àlàyé alẹ́ muhammad sallallahu alaihi wa sallam ọ̀tọ̀ ni tá a máa ṣe kálukú mú tó wù nínú islam ni èyí tí ò bá ti wù yóò dànù èyí tó bá tako òfin ìdílé àgbàdànù èyí tó bá tako àṣà wa àgbàdànù wa mú islam ohun tó wù mbẹ bẹ́ẹ̀ ni pé kó rí bẹ́ẹ̀ ọlọ́ni ló kò sú á tẹ́ ẹ bá ṣe léyìí ìjẹ ní oúnjẹ titi yín bí máa sọ dátùm ànsẹ̀bí ńlá torí pé ẹ̀ ń gúnrí àwọn èèyàn kúrò lójú ọ̀nà ọlọ́wọ́ bá ìgbà tí mùsùlùmí ò bá mú òfin ọlọ́wọ́ bá lò ta ló fẹ́ mú òfin ọlọ́wọ́ bá lò ó ní àyàtà sábà máa ń kà fúnra wa ọlọ́wọ́ ní ayọ̀ lẹ́rìnà àmàmú nínà kẹfìrẹ́ mínà àbár wọ́pùbán lẹ́ àkùlùnà àmúwálẹ̀ nẹ́sìn bọ́ọ̀tì ọlọ́ni èyí gbàgbọ́ òdodo èyí tó pọ̀ nú àwọn àfáà èyí tí wọ́n láwọn kiri mọ́lé ni àbí tó sọ ipá wọn sọ̀rọ̀ ẹ̀sìn fún àwọn èèyàn èyí tó pọ̀ nù wọn ọlọ́mọba subhanahu wa ta'ala ni la ya'kuluna amwala an-nas bil batil wọ́n ń jowó àwọn èèyàn lọ́dẹ̀ o ìyẹn àwọn afá tí wọ́n ṣíwájú tí wọ́n lẹ́ra wọn máa Nabi Isa alayhi salatu wọ́n jẹ owó àwọn èèyàn lọ́dẹ̀ o ọlọ́ni wa yasudduna an sabilillah wọ́n dẹ̀ ń gún àwọn èèyàn kó lójú ọ̀rọ̀ wa ah, ṣé àwọn afá ilé ìtẹ́bá mọ́ ṣe àwùsùbìlà ní olóṣè wẹ́sì ẹ̀rọ mi tí ó sọ látara kí ni látara àwọn nǹkan tó bá lọ́wọ́ àwọn àfa ibi tí àfa mi tojú wọ̀ àfa mi wọ ẹgbẹ́ awo ó wọ ọdẹ o irú èèyàn bẹ́ẹ̀ la sì tì síwájú tí ó máa lídìí àwọn èèyàn nínú àfa mi ó ń tẹ yẹpẹ̀ kí ni yàtọ̀ láàrin ẹni tó ń tẹ yẹpẹ̀ àtẹni tó ń tẹ yẹpẹ̀ èdè tí wọ́n ń sọ bó yàtọ̀ bó lè léyìí ṣe jẹ́ kèfèrí tẹ́lẹ̀ jẹ́ mùsùlùmí gbogbo àwọn nǹkan kí nǹkan làáfàá mi ń so mara ni bí à ń so ń dè mara bí à ń so àwọn ìfúnpá gbogbo àwọn nǹkan wọ̀nyí kí wá ní tán ń pè ní awo kí ní tán ń pè ní ẹbọ so téèyàn kan bá rí yóò wo pé àwọn oṣù lèwọn ò lè ṣerú ẹ̀sìn yìí ẹ̀rẹ́ lómi inú àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí tó bá rí yí pé ẹgbẹ́ kùránì dání nínú mọ́tò yóò fẹ́ lè sábọ́lẹ̀ torí tó gbà pé kiri jùjú kan lẹ́mú dání yẹn kódà ibi tó ṣe pé wọ́n ṣe é dé yìí tíyàn bá rí pé ẹmu magazine tó jẹ́ magazine lárúbáwá tó bá rí pé ẹmu dání jùjú kan ló gbà pé ẹmu dání ibi tí àìmọ̀ká àwọn èèyàn lágbára dé ṣùgbọ́n kí ló fọ́ gbogbo àwọn kan yìí òun náà níbi tí ò yẹ ká ti mọ̀ bá àfa àtàǹbá fa ń bẹ́ẹ̀ bẹ́yìn ó bá ṣiṣẹ́ awo kó ṣiṣẹ́ awo kánmọ̀páláwo pọ́nbélé ni ṣùgbọ́n ká mú ká dàápọ̀ mọ́ ìsìláàmù eléyìí ìsìláàmù ti tako gbogbo àwọn nǹkan wọ̀nyí àmọye aya quran ló tako ẹ̀kọ́ tí muhammad sallallahu wa sallam kalẹ̀ ló sọ fún wa pé wọ́n tó lọ bẹ́ni tó ń yẹ nǹkan wò tó wá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ọlọ́run ò ní gbà rẹ̀ fún ogójì ọjọ́ gbọ́ wa lẹni tó ń ngbàtí islam ní ẹni tó wà lọ bẹ́ẹ̀ ni tó yẹ nǹkan wò tó gbani tó sọ fún gbọ́ faqad kafara bima nuzila ala muhammad ó ti ṣe kèfèrí pẹ̀lú tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún muhammad èyí tó wá ń wò fáwọn èèyàn kọ́ sọlọ́m jẹ́ pé àmọye àwọn àfà ló sọ àwọn èèyàn nù látara ìmọ̀ ṣe nǹkan tó ṣe wípé ó takun tí ẹ̀sìn wọn gbé kalẹ̀ gan wa yasudduna sabilillah bákan náà látara ìmọ̀ jàmbá àdéhùn ọlọ́mọba subhanahu wa ta'ala ni ẹ má dẹni tí ó máa jàǹbá àdéhùn ni wàlá tẹtẹ́kìtò àìmánakùn dákàlẹ̀ bẹ̀yìnàkùn àdéhùn tẹ́ ń bá ń báwọn èèyàn ṣe ẹ má máa ṣe àdéhùn bọ̀tọ̀ ni tó ń bẹ lọ́kàn yín ẹ kàn ń ṣe àdéhùn yìí láti lè fi àchíìvù ń tẹ́ ẹ fẹ́ àchíìvù ni fàtẹ́sílẹ̀ kọ́dẹ̀mú padà ti ha ẹsẹ̀ yín lè yẹ látara àdéhùn tẹ́ ń ṣe tẹ́ ẹ̀ dúró tì wọ̀tàdúkù sùn ni tó ṣe pé yóò tọ́ ìyọ̀ náà wá o bí máa sọ̀dà tún ánsẹ̀bìlì látara pé kí ni ẹ ṣe àwọn èèyàn lọ́nà ẹ gúnrí àwọn èèyàn kúrò lọ́nà ló ń jẹ́ pé kò ń ṣàfáà nìkan ló lè mọ sọ àwọn èèyàn nù ni ẹni tí ó ń ṣàfáà náà lè mọ sọ àwọn èèyàn nù amọye ìwà tí ó yẹ mùsùlùmí ó máa ṣe tó ṣe pé ìwà yìí ni ó máa dé kí àwọn èèyàn fẹ́ máa sọ ìsìláàmù lẹ́nu ẹni tó wó sùsù tó ń bẹ̀rẹ̀ sí ní nǹkan káàkiri ó ló ń ṣe lórúkọ ẹ̀sìn náà ni bọ́lọ́wọ́ àwọn ìsìláàmù pé kó máa bọ́ǹbù àwọn èèyàn káàkiri lójú ogun tójú ogun tí àníṣọ lásán lọ gan àbí tó rán àwọn èèyàn lọ ni yóò sọ fún wọn ogun tẹ́ ẹ lọ ń jà yìí àwọn èèyàn tẹ́ ẹ bá níjà ní ẹ dojúkọ ẹ gbọ́dọ̀ pobìnrin ẹ gbọ́dọ̀ ọmọ pé ọmọ kékeré ẹ gbọ́dọ̀ pa àbálàbà torí pé ó gbàgbọ́ inú wọn participate ibi ogun eléyìí ni ẹ̀kọ́ tí anábọ̀ muhammad sallallahu alaihi sallam tó fi ń kó àwọn sábẹ́ bó wà lẹ́ni tó ṣe pé yóò kàn wò sùsù ní yóò rẹ̀ ló ń blọ́ ògùn kan òun blọ́ gbogbo ẹ̀ wọ́pù ni àwọn adé lẹ́yìn tó ń ṣe kí ni àwọn fi gbìjà ìsìláàmù ṣé wọ́n lọ sọ tó ìgbìjà ìsìláàmù ni àbí ìsìláàmù ni ó sọ tó títí tó lè fi gbìjà wọn so ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí jì sí tó tá a jìnà sí ni a ti sọ kùránì di nǹkan tó ṣe pé a kàn ń kà lásán tá a mú lò mọ́ a ti sọ kùránì di nǹkan tó ṣe pé káwọn èèyàn máa sọ kalẹ̀ fún wa lẹ́ni afẹ́ wa bá ń ka kùránì àfáà dépò pé àwa tí wọ́n ń kà á fún àwa gómọ̀ tó ń sọ àka kùránì ju nǹkan tó ṣe pé kí ni wọ́n fi ń kírun lọ wọ́n bá dẹ̀ fi kírun tán káwá fi ṣàdúrà òfin tó ń bẹnu rẹ̀ àmúlò òfin tó ń bẹnu ẹ̀ agbé agbọ́lá fún àṣà àlúwa agbé ọlá fún ju òfin alukoran lọ bóò islam wa náà bóò ṣe fẹ́ rí ọlọ́ni wàdà tẹ́sítẹ́rù walakum adabun azim bákan náà ìyà tó tóbi yóò máa bẹ fún yín wala tashtaru bi adillahi thamanan qalilan innama indallahi wa khairun lakum in kuntum ta'lamun ọlọ́run ní àdéhùn tẹ́ ń bá ọlọ́run ọba ṣe àbí àdéhùn tẹ́ ń bá àwọn èèyàn ṣe ẹ fi owó kékeré kẹ́ fi pààrọ̀ owó ńlá ẹ má mú àdéhùn ọlọ́run ọba ó ṣe pé ẹ wá sọ di nǹkan kékeré nítorí pé ẹ wọ owó kékeré kan ọlọ́wọ́ bá pè é ní owó kékeré wàlá tẹ́sítàrú bíi àdìlá ìfámẹ́rin kọ́lìlà ọlọ́run ní ẹ má pààrọ̀ pẹ̀lú àdéhùn ọlọ́run ọba fámẹ́rin kọ́lìlà owó kékeré ìnàmà ìndàlá ìwọ̀ kẹ́rùn èyí tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ̀ kẹ́rùn lákùn òun ni tó lóore fún yín nǹkan tó ń ta àlàmú tó bá ṣe pẹ́ ìmọ̀ máa ń dẹkùn ìyá ń ọlọ́run ní tí ó ń bẹ lọ́dọ̀ yín tẹ́ ẹ bá kójọ yóò tán wọ́n máa ń dàlá ìbákí èyí tó bá tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ní tí ó ṣekú wà lánàá ti ẹnìlẹ́dí náà sọ́bọ̀rù ájẹrọ̀mí asani makani ahmed àwọn kan bá ṣe sùúrù ọlọ́run àásán wọn ní ẹ̀sán wọn ní tó dáa tó ṣe pé wọ́n ṣe níṣẹ́ lọ tá a bá wo áyà yìí àbí ìtòṣíwájú ẹ̀ náà a rí pé n tó ń sọ fún wa ni pé gbogbo pàǹbáwọn èèyàn ṣàdéhùn ká mọ́ lóòótọ́ àwọn nǹkan wọ̀nyí kò sí tó ń sún wa débẹ̀ dúpẹ́ àwọn wáyọ̀dọ̀ ìdí ayé lọ mo fẹ́ méèkì owó mo fẹ́ méèkì owó ni gbogbo tó o bá méèkì látara ìládéhùn ọlọ́ni máa ń dẹ̀kun ìyá ń fà ìtẹ̀ ẹ̀ bá kodò ẹ̀ yóò padà tán náà tó o bá kodò òun náà tán bó o bá náà tán kó o tó kú àwọn ọmọ rẹ̀ ó náà wọ́n máa ń dẹ̀ láì báàkì ṣùgbọ́n tí èèyàn tó bá fi lè ṣe síwájú ọlọ́run ọba àti tí ọlọ́run ọba promise àwọn tí wọ́n bá dúró ti àdéhùn tí wọ́n ní pẹ̀lú ọlọ́run ọba àwọn tí wọ́n máa ṣojú méjì tí wọ́n máa ṣe sọ ìṣọ̀run nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n dúró ti islam tí nǹkan bá lé fún wọn ọgbà pé àmúwọ ọlọ́run ọba ni tí nǹkan bá dẹ̀ fún wọn náà ọgbà pé àmúwọ ọlọ́run ọba ni wọ́n torí pé àwọn wáyé ìròyìn di ayé yìí nìkan wá mú òfin ọlọ́run ọba kan sọ ọ́nù yìnyín ìdí ayé tó bá rí náà ọlọ́run bá subhanahu wa ta'ala ní nǹkan tí ó tán ni olóòjẹ́ pé anábọ́wá muhammad sallallahu alaihi wa sallam ó sọ muhammed sọ bẹ́ẹ̀ sahih muslim ó ní qad aflaha anábì ló ti jèrè sallallahu alaihi wa sallam qad aflaha man aslama ẹni tó bá fi lè gba ìsìláàmù irú èèyàn bẹ́ẹ̀ ó jèrè ṣùgbọ́n ìsìláàmù tó gbà anábì muhammad sallallahu alaihi wa sallam ní ìwọ̀ rúzikọ̀ kàfáfà ìtọ́lọ́ nǹkan tí ó tó dédé nǹkan tí ó tó náà ni tọ́lọ́ wọn bá ń fún ni wakọ̀ náà aláhùn bí máa tọ̀ ìtọ́lọ́ wa fún yẹn náà tó ní kó máa bẹ fún láyé ń bí ọlọ́wọ́n bá ní kó ní ayò ọkàn pẹ̀lú ẹ̀ anábì ní yàrá ìjẹ́rù tó wá ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìta ń lé òun náà ni tó ṣe yí pé kí ni yóò tó wa mo fẹ́ gbélé orí ibi tó ń gbé mo fẹ́ jẹun orí tó ń jẹ mo fẹ́ wọṣọ ohun tó ń wọ̀ tó bá ṣe pé tí ọ̀pọ̀lọpọ̀ ń lé ní ọ̀rọ̀ mi ni ò bá fúyẹ́ ṣùgbọ́n mi ni ẹni a nífẹ̀ẹ́ orin débi pé n tá a lè ná láàmọ́lé ẹlòmíà ló fẹ́ fi nǹkan lẹ̀ fáwọn ọmọ wọn eléyìí yóò máa mú yóò máa jí gbogbo ẹ̀ yóò máa kọ́ gbogbo ẹ̀ yóò máa gbá wọn torí pé ó fẹ́ fi nǹkan lẹ̀ fáwọn ọmọ rẹ̀ ta ló sọ fún ẹ wípé àwọn tó fẹ́ fi nǹkan lẹ̀ fún nǹkan yóò wúlò fún wọn àmọ́ iye ẹni tó ṣe kó fi nǹkan lẹ̀ fún àwọn ọmọ tó ṣe pé gbà tó kú tán náà ló di pé àwọn ọmọ bẹ̀rẹ̀ sí rínú sunrunsun ní tó fi ilẹ̀ fún wọn àwọn ọmọ orí ìlú àmì ẹlòmíì tó ṣe pé àwọn èèyàn mẹ́ni tó jẹ́ bàbá rẹ̀ láwùjọ òun ló padà wá di ẹni tó dìde láwùjọ tó ní tó bá ṣe wípé bí bàbá yẹn ṣe rí bó ṣe tòṣì sí ni ọmọ náà ṣe tòṣì sí ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lónìí tó di ẹni tó lórúkọ láwùjọ ní lórúkọ bẹ́ẹ̀ tó yẹ pé bí ẹlòmíì bàbá rẹ̀ ṣe lówó sí tí bàbá ẹ lórúkọ sí lòun ó ṣe lórúkọ gbogbo àwọn tí wọ́n lórúkọ wa yìí ó yẹ ká mọ àwọn ọmọ náà ni ṣùgbọ́n bẹ́nu àwọn tí wọ́n lórúkọ nílùú yìí tó ṣe pé àti ẹ̀ ọmọ rẹ̀ kódà àwọn ọmọ mi mọ́ ṣé wọ́n ṣe ilẹ̀ nàìjíríà bí wọ́n sí bẹ́ẹ̀ bàbá wọn lórúkọ gan ó túmọ̀ sí pé ìlú yìí èyí ń ọlọ́wọ́ ní àwọn ọmọ lè máa rí lò àwọn ọmọ lè máa rí lò ṣùgbọ́n nǹkan tó bá wá tí ó kì í ṣe pé yẹn fi ọ̀rọ̀ ewu kójọ tó bá ṣẹ́kù tí yẹn fi ilẹ̀ fọmọ nǹkan dáadáa ni ọ̀lẹ́dẹ́gbọ́ muhammad sallallahu alaihi wasallam sọ fún sáà nínú wọ́kọ́s ó ní wọn tábàrà wàrà sátàkà àríyá àwọn ọmọ tí wọ́n jogún ẹni kó fún wọn lẹ́ni tó ní kẹrù ní àmì tàbára ọ̀yẹ̀tàkà fọ́fún ní nọ́ọ̀sì ó lórí pé kó fi wọ́n lẹ̀ lẹ́ni tí ó mọ lọ tọrọ dọ̀ àwọn èèyàn lọ ìyẹn tó bá ṣe pé téèyàn kó jọ nǹkan ẹ̀tọ́ ni ó wá ń pọ̀ ó ju téèyàn lè ná lọ ṣùgbọ́n ìpìlẹ̀ ó tí mùsùlùmí ó mọ tájẹ́tì náà ni kọ́lọ́mù ọba kó fún un ní nǹkan tó ṣe pé yóò tóun ìpìlẹ̀ nu ló jẹ́ pé àdébọ̀wá muhammad sallallahu alaihi wa sallam àmọ́ tọrọ èrè ọlọ́mọba ò ṣe jíjẹ muhammad tara lè rẹ̀ ní kàfáfà ní nǹkan tí ó tó wọn tí a bá ti rí nǹkan tí ó tó wá ní gbogbo yòókù wàhálà ni ọlọ́run bá ní alhakumu takaso ń pọ̀ lówó ń pọ̀ lówó ọlọ́run ló ti kó àìwòdúrà ìbáyìí hátà àzótú mọ́kànlù ìtẹ́ ń bá ìtẹ́ tẹ́fù di pé kí ni wọ́n padà kìí sínú sàárè ni ẹlòmí ń fẹ́ pọ̀ lówó ń fẹ́ pọ̀ lówó òní òjò ráyè pé mo sì lọ ń fẹ́ pọ̀ lówó fẹ́ pọ̀ lówó òní òjò ráyè pé mo ó ṣe tọ́lọ́run a ní ah, àfà mítí ní pọ̀ mítí ní pọ̀ ẹ̀wà àlera ìmọ̀ gbọ́ wá sí àlera ìmọ̀ mítí ní pọ̀ ni ìjọ kan lẹ́rìí mítí ní ó dópin tí ò ní sí mítí mọ́ ṣùgbọ́n tí ẹ bá sọ yí pé òkè ní tó ń lé òun náà ni tó ń wó jẹ ibi tó ń wó wọ̀ ibi tó ń wó gbé tó ń bá ti rí eléyìí ó tó ń tó bá lékún eléyìí alhamdulilayi tí ò bá lékún ni kò ń ṣe dúọ̀dá àfihàn mùsùlùmí gidi nu ṣùgbọ́n tó pẹ́ àìrọ́ gbogbo ọ̀nà tó bá gbà ní bó ṣe ká jíwó ní bó ṣe ká ṣógun owó ní bó ṣe ká ṣe ìwé èèyàn bẹ́ẹ̀ ẹni tó ṣe pé ó ti kó aburú wájú ọlọ́mọ wa ní kọ́lọ́mọ sọ̀kánà wa ta aláàkí ó ṣàánú wa tó lọ́wọ́ mi sọ pé máa ń dẹ̀ kùnú yàn fàtí ìtẹ́ balẹ̀ kójọ náà yóò padà tán náà ni wọ́n máa ń dọ̀lá ìbàkì èyí tó ṣe pé pẹ̀lú ọlọ́run kò ní tí ó ṣe ń tọ́lọ́wọ́n ọba ti promise wa láyé ní tó bá jọ́ gbèndé alkiyama lórí iṣẹ́ dáadáa tá a bá ṣe láyé eléyìí ni nǹkan tí ó ṣẹ́kù fún wa ṣùgbọ́n bí nǹkan bá ṣe kókó jọ lọ́rọ̀ a lè na tán ṣíwájú káwà kan tó fàyé lẹ tábà lè fàyé lẹ́yìn àwọn wa lè ṣe wa bẹ́ẹ̀ làṣà kan ti fún ọ̀nà tá fi kó jọ abẹ́lẹ́ subhanahu wa ta'ala èyí tí a sọ ìkọ́ ọ̀nà wa kó dé kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa ibi tí wa kù sí kọlọ̀ wa وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم الحمد أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Thank you. alhamdulilah salatu salam ala rasulillah wa náà àwọn ìwà tá a kà kalẹ̀ a ní ìwà tí ó jẹ́ ìwà mùnáfíkì ni kò túmọ̀ sí pé ẹni tó bá ti ní àwọn ẹ̀yẹ lára à á sọ pé mùnáfíkì ni èrò èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ń ṣe ìwà tó yẹ kí mùsùlùmí wọn ní òun ni ìwà yìí kéèyàn máa fi ọ̀kan míì sínú ká máa sọ míì síta bí ìpàtẹ́yàn máa pa nǹkan mọ́ni ṣe lè ní ní ìwà mùnáfíkì wọ́n tó yẹ pé nǹkan téèyàn fi sínú kúfùrù ní téèyàn fi sínú but ó ń fi iná níyàn síta irú mùnáfíkì láyé àdẹ́nà Muhammad sallallahu alaihi wa sallam òun lè léyìn téèyàn fi kúfùrù sínú kò gba ìsìláàmù kò nífi ọlọ́run kò nífi ànábi ṣùgbọ́n kò lè sọ ọ́ síta ṣùgbọ́n níta òun nífi ọlọ́run kò nífi ànábi ni tó ń pò pé mùnáfíkì ni ìwé ìyẹ̀bẹ̀ mùnáfíkì pọ́nbélé nu ṣùgbọ́n kama promise àwọn èèyàn kama máa pa parọ́ fáwọn èèyàn gbogbo eléyìí náà ìwà tí mùnàfíkì pọnbélé máa ń ní ni tí so àti mọyì tó jẹ́ kumbele pọnbélé ó ṣòro torí pé ẹlòmíì kò ní sọ fún yín ntí òun ní ní ọkàn òun ò gba tó ló jẹ́ pé ọ̀rọ̀ mùnáfíkì ó ṣòro láti dámọ́ ọláwà وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم